ọjọ́ ikú àná Muhammad sallallahu alayhi wa sallam ó bá àwọn mùsùlùmí lójijì ṣùgbọ́n àdéhùn ọlọ́run ọba pẹ̀lú àná Muhammad ni níbi tí ọlọ́run ọba ti ń sọ fún àná Muhammad wípé innaka mayyitun ìrẹ́ Muhammad ó kú lọ́jọ́ kan wà innahum mayyitun àwọn tó ń jíṣẹ́ ẹ̀mí ọlọ́run ọba fún àwọn náà ó kú ńjọ́ kan. nígbà àárẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ fún àná Muhammad sallallahu alayhi wa sallam inú iyàrá ìyàwó wọn Maimuna ni wọ́n kọ́kọ́ ń sùn ṣùgbọ́n nígbà àárẹ̀ ni ó tún fẹ́ mọ lágbára síkún ni wọ́n bá pa àwọn ìyàwó wọn jọ ni wọ́n ń tọrọ yọ̀ǹda lọ́wọ́ wọn wípé kí wọ́n jẹ́ káwọn máa gba ìtọ́jú nínú iyàrá Aisha ni wọ́n bá gbà sí wọn lẹ́nu ni Aliyu àti Fadlu Abbas ni wọ́n bá mú àná Muhammad kò nínú iyàrá Maimuna lọ sínú ìyàrá Aisha bí tí wọ́n ṣe ń lọ lọ́wọ́ ni àwọn èèyàn wá ń wò wọ́n ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bara jẹ́ wípé ó mọ̀ sí o ìmáàmù wa òyíṣẹ́ wa aṣáájú wa nígbà wọ́n mú wọn dénú yàrá Aisha ni wọ́n wá ń wí gbólóhùn la ilaha illallah kò sọ́ba kan téèyàn ń sìn lódodo àyàfọ́ lọ́hùn inna lil mọ́ọ̀tì làṣàkàràt ìnira ń bẹ nínú ikú o àyíṣà wa ní wọ́n wá gbé orí wọn lé orí báyà tàwọn làwọn bá gbọ́wọ́ tàwọn lọ́wọ́ wọn làwọn ń fọwọ́ wọn torí wípé ọwọ́ wọn ó mọ́jọwọ́ tàwọn lọ làwọn wá ń ṣe àdúrà fún wọn báyìí wípé ìwọ ọba tí ń fún ní wòsàn ìwọ ọba tí ń fún ní lálàáfíà bá fún àná Muhammad lálàáfíà lànà Muhammad bá yọwọ́ Aisha kò lára wípé ìrẹ Aisha èyí tó ṣe tó àkókò ìwòsàn ti wá lọ nígbà yẹn Aisha bá wá rí wípé àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ń palẹ̀mọ́ láti lọ bọba wọn. gbogbo ìgbà ni mọ́sálásí ti kún férò àwọn jàmọ́ mùsùlùmí wọ́n ti ń sunkún wọ́n ń bẹ̀rù lórí wípé kí nǹkan kan mọ̀ sí àná Muhammad sallallahu alayhi wa sallam nígbà ohun ní ń ta sétí àná Muhammad sallallahu alayhi wa sallam àná Muhammad wa bí Aisha léèrè wípé ohun wo ni táwọn ń gbọ́ Aisha wa ń sọ fún wọn wípé àwọn jàmọ́ wọn ni wọ́n ń sunkún nínú mọ́sálásì wọ́n ń bẹ̀rù lórí wípé kí nǹkan kan mọ̀ sí wọn ni. nígbà àná Muhammad gbọ́ bẹ́ẹ̀ àná Muhammad wá sọ wípé ẹ dá mi lé mi lórí bóyá bẹ́ẹ̀ bá dá mi lé mi lórí ó lè sàn torí wípé ìnira ní pọ̀ ìnira tí mò ń rí lọ́wọ́ ó pọ̀ látara àárẹ̀ tí ń ṣe mí yìí ni wọ́n bá da omi àná Muhammad lérí ni wọ́n bá mú àná Muhammad wá nu mọ́sálásí nígbà àná Muhammad wá gorí mímbà rí táwọn jàmáà fi rí wọn ni wọ́n bá dákẹ́ àná muhammad wa sá sọkò lójú wọ́n ní ojú àná muhammad sallallahu alayhi wa sallam táwọn ń rí lákòókò ni ó dà gẹ́gẹ́ bí ìwé alukọ́ánì ni látara ìmọ́lẹ̀ lànà muhammad wa ń sọ fún ọ wípé ẹ̀yin èèyàn mo gbọ́ wípé ẹ̀ ń sunkún ẹ̀ ń banújẹ́ lórí wípé kí nǹkan kan ó mọ̀ sí àná muhammad ìpàdé èmi àti yín kò sínú ayé yìí ọjọ́ gbẹ̀ndàkìyàmọ̀ nípàdé èmi àti yín ń bẹ ohun tí mò ń wò lọ́wọ́ láyè tí mo wà yìí wọláì kì í sòsí ìbẹ̀wò òsì lé lórí ohun tí mò ń bẹ̀wò lé lórí tí n bá lọ tán náà ni wípé káyé kó má kó ìtànjẹ bá yín gẹ́gẹ́ bí tó ṣe kó ìtànjẹ báwọn ọ̀kan tí wọ́n fi wá parẹ́ kẹ́yìn náà má bàa wá parẹ́ dájúdájú ẹrú kan bẹ tọ́lọ́wọ́n bá ní ó ṣẹ̀ṣà láàrin ìmọ̀ bẹ́nu ayé àti ìwápàdé tòun ló bá wá ṣẹ̀ṣà ìlọ́pàdé ọlọ́run nígbà náà Muhammad wí gbólóhùn ni ọ̀kan nínú àwọn sàábà wọn gbàgbọ́ yé ohun táná Muhammad wí àyàfi Abubakar nìkan Abubakar bá dìde kúrò láyé rẹ̀ ló ń sọ wípé ìrẹ Muhammad mo fi ẹ̀mí mi fi yá ẹ̀mí rẹ̀ ìyẹn Muhammad mo fi ẹ̀mí bàbá mi fi yá ẹ̀mí rẹ̀ mo fi ẹ̀mí ìyá mi fi yá ẹ̀mí rẹ̀ mo fi owó mi fi yá ẹ̀mí rẹ̀ mo fi gbogbo ohun tí mo ní fi yá ẹ̀mí rẹ̀ Muhammad làwọn èèyàn bá dá Abubakar lákẹ́ àná Muhammad bá bínú náà wá ń gbèjà Abubakar pẹ̀lú ìmọ̀ sọ wípé ẹ fi ọ̀rẹ́ mi lẹ̀ ẹ fi alábàárìn mi lẹ̀ ẹ má sọ̀rọ̀ sí alábàárìn mi wàláì kò sí ẹnìkan nínú yín tó ní ọlá tó mi ò lè san lẹ́san gbogbo dáadáa tó ṣe fún mi ṣùgbọ́n bá mi yóò san lẹ́san gbogbo lẹ̀kùn ní máa wà ní títì àyàfi lẹ̀kùn rẹ̀ nìkan ní máa wà lójú fòfóun gbogbo lẹ̀kùn àwọn èèyàn ní máa wà ní títì àyàfi lẹ̀kùn Abubakar nìkan ní máa wà lójú fòfóun gbogbo yín lẹ ti gbẹ̀san gbogbo yín lọ́lọ́run ti san lẹ́san dáadáa tẹ́ ẹ ṣe nú ayé àyàfi Abubakar nìkan.